ìbéèrè àkọ́kọ́ tí wọ́n béèrè òun ni wípé àwọn èèyàn fẹ́ ṣe nìka ìgbéyàwó mùsùlùmí lọ́kọ mùsùlùmí níyàwó wọ́n wá ní káwọn lọ sí kóòtù káwọn lọ sí kóòtù marriage àwọn tá a mọ̀ nípa court marriage tó bá já sí pé bẹ́ẹ̀ náà lórí tí ò padà àkọ́kọ́ mùsùlùmí ò ní bùkátà àsìkò ẹ̀sìn lọ́mọ àsìkò ọ̀tún márìjì tó o bá nídìí sàdídíkẹ́ẹ̀tì kóòtù àbí tìjọba òdìgbà tó o bá tó lọ ṣe nìkan bẹ́ẹ̀ kó o tó ṣe kí ni kò tó rí bá àgbà fáwọn èèyàn tí wọn ò lè kóòtù wọ́n ti wọ́n bá sàdídíkẹ́ẹ̀tì ó ní bàbá ṣọ́gbà àti kọ́ọ̀nì ìfọwọ́wà mi nìyẹn ẹ máa ń kọ́ọ̀tù àwọn èèyàn kan ti dára wọn àwọn kèfèrí náà máa ń ṣe kọ́ọ̀tù márìjì kò òsì nínú ọ̀fà Yorùbá yóò bẹ́ẹ̀ ṣe kọ́tùmarì tọ́lá tó wá wípé tọ́lá tó ìyẹn máa fi obìnrin mi balẹ̀ pé ọkọ òun lè má bẹ̀rẹ̀ fẹ́ yàwó o gbogbo àwọn òwò yẹn nù àwọn ọkùnrin ọmọ wọn lẹ́sà òkè síbọ́lá àgbè ìyàwó òtúlé tó rẹ̀ fọ́ òun nìkan ó gbogbo ẹ̀ tó fojú a mọ́kànlá rẹ̀ pé mùsùlùmí ìwọ bẹ́ẹ̀ ti wà náà kádàrá ọlọ́run kọkọ rẹ̀ ọ̀fẹ́ yàwó méjì mẹ́ta mẹ́rin gbogbo àwọn tí ọ̀dà fẹ́ yọ kọ́lọ́run ti lọ́ọ̀dà ara yín káwọn máa tiẹ̀ kó orí ṣe ń bẹ̀ kọ́ náà wọ̀ ọtí máa lọ court marriage àwọn àníyàn tó dọ̀tí bíi mi bíi wọ́n lajú káwọn sọ́ra mùsùlùmí ẹ̀dì sọ̀rọ̀ ìdí court marriage ẹ̀pà àwọn àfẹ́ ẹni ọlọ́run kan sọkọ àti àwọn pọ̀ kankan kútúbà kàmùkọ́ ní ọba tiẹ̀ lọ ó ti sọ́ra àwọn òwòlọ́ ara. ìbéèrè ẹlẹ́gìdì wọ́n ní pé ṣé ènìyàn lè pè díẹ̀ fún èèyàn ẹ̀sẹ̀ ní ká má dọ̀bálẹ̀. ọ̀rọ̀ pípẹ̀ díẹ̀ náà kìí sára àṣà slav kìí bẹ́ẹ̀ bá àṣà yorùbá àṣà yorùbá ní pé dọ̀bálẹ̀ kúnlẹ̀ ṣùgbọ́n àwọn àfa àtọ̀mú dá wà wọlé Yorùbá gẹ́gẹ́ bí pẹ́tẹ́sì bọ̀ wọ́n lọ́dọ̀ àwọn àfa wa nígbà wọ́n rí pé á ah, kéré ìlé ilẹ̀ Yorùbá o káníkàwọn èèyàn mọ́ta lé dọ̀bálẹ̀ wọ́n wá rò pé ó yẹ ká máa ṣe ní lẹ́fù báyìí lẹ́fù àwọn àfa yẹn lọ́jọ́ pé tẹ́ ẹ lọ́rọ̀ wò ṣé kádàmù àlìlọ́rí wọ́n wà ní àwọn àfa àtàkọ́nù tí àwọn bẹ́ẹ̀ ara àwọn àfẹ́sì ìjà ìlú yàtọ̀ wà nílẹ̀ Yorùbá ní gbogbo àjọba àkọlẹ̀ bàbá kámẹ́lú lọ ní náà bẹ́ẹ̀

kò sí áfúà náà ní máa tó ìwà bá ti tí bàbá ti ákìlù tó bá ń bọ̀ wá pẹ̀tẹ̀ sí i àwọn èèyàn wà dìde tí bàbá yóò jókòó bàbá ti wá wọ́ọ̀nù wọn pé ẹnu dìde fún àná mo fojú ara mi bàbá ìjọ kan wá bá márùn bí bàbá wa lọ ń gbàdí ọwọ́ ẹ̀yìn wọ́n ẹ̀sẹ̀ gorí òkè bàbá àgbàlagbà bàbá sọ̀kalẹ̀ káwọn èèyàn àwọn àbá ìgbọ́ yé tí ètò mọ̀ sọ yé ṣùgbọ́n wọ́n rò pé àkàrà náà ṣe díẹ̀ díẹ̀ lọ́dà àfẹ́ ìdọ̀bálẹ̀ wọ́n rò pé kádọ̀bálẹ̀ tó burú ju kápẹ́ lọ pé àfẹ́ àkẹ́ máa ń tẹ̀ díẹ̀ díẹ̀ ni wọ́n rí pé ìkan tó kéré sí kí ni ìkan sẹ́rí àtẹ̀díẹ̀ yẹn náà kì í sílẹ̀ àmì islam àdọ̀bálẹ̀ akúnlẹ̀ ṣùgbọ́n tó bá rẹ̀

wọ́n ní pẹ̀lú àwọn àṣà tó sí pé àṣà àlùmí mi àbáwọn àwa wá gbà mọ́ ojú òní ìsìláàmù fi wò sẹ́ẹ̀rì kò ni kọ́ńtọ̀ gangan alọ́rùn ó ní kọ́ sọ ìsìláàmù ìkan nínú ẹ̀ náà nu àwọn àṣà ara wọn mi yé àwọn àṣà máa ń ṣe ẹjẹ́ fún yín lápẹ̀rẹ́ sí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa lẹ̀ Yorùbá náà lu mú ní ìsì yóò bẹ́ẹ̀ lu mú yóò bẹ́ẹ̀ ṣe kí ni kò sí mọ́ àtàwà mọ́mọ́ tí má pa ọ̀rọ̀ ẹja ni o ẹ̀yìn dàgbà o ṣẹlẹ̀ bàbá lu mú inú bàtà pẹ̀lú bàtà wà àwọn àfa àmọ́ka bàbá àbátọ́ lù fè mí tọ́gbẹ́dá ti pẹ̀lú àṣà àti ní obìnrin máa lu mú kò sí tó burú mẹ́ ṣùgbọ́n wọ́n tọ́ ọba lu mú ó bójú gbogbo ẹ̀yin ọmọ sẹ́yìn sọ́ọ̀tì èkì kọ̀dá sẹ́yìn bójú kọ̀dá má sọ́ọ̀tì èrè mọ́ tọ́ọ̀bá ti bójú ẹ̀ gbogbo ẹ̀yin ọmọ sẹ́yìn máa fi ilẹ̀ ẹ̀sì sí ibi pépè jù láì tọ́ọ̀bá ti bójú ojú rẹ̀ jọ wà sàpàlà mọ́tọ̀kọ́ kàkà sí. náà irú ẹ̀rọ á ní ṣòkòtò yóò béèrè mọ́ wọn ṣòkòtò bá a ṣe ń wọlé ṣòkòtò tó bí ọba wọ abẹ́ kí ni ọwọ́ o abẹ́ hijab abẹ́ kí náà rírò rẹ̀ lódodo aráwọ̀ àdìgbà àti ìfúnra rẹ̀ ṣùgbọ́n yìí yóò o ẹ bá lọ sí àjò nítorí ara mi ní hajj bí sìn àwọn ìran kan bẹ lágbàáyé kí ó sì ìran kan tí wọ́n máa ń rẹ̀ lóru ló yẹ kódà àwọn tí láàyè fáwọn ti di ọwọ́ wípé ànábì nǹkan kan làwọn wọn ní ká làdínà ẹ fẹ́ nítorí pọ́jọ́ mọ́ lárúbáwá irú ẹ̀ tó bá rí bá nǹkan mọ́sọ̀dọ̀ sí náà ṣùgbọ́n ẹni tó bá ṣe é kò ṣe tó burú torí pọ́pọ́ sí ọ̀kan náà àwọn ẹ̀dọ́ ọlọ́run tó dáa jù ṣùgbọ́n ìfàdé bí ìbá ṣe ṣẹ́gbẹ́ ó ní ẹ̀sìn ni irú ẹ̀ ní tí ṣòkòtò ọmọ kọjá àkókò fẹ̀ kìí ṣe àṣà alárúbáwá aṣọ alárúbáwá máa ń wọlé ni ẹ̀sìn ni pé ká sọ ọkùnrin ọmọ kọjá àkókò fẹ̀ irú ẹ̀ ní pànàbí ìdáhùn mọ̀sí kìí ṣe àṣà alárúbáwá ànàbí ìdáhùn mọ̀sí torí ó jẹ́ fún èyí tó bá jẹ́ àṣà àrùn míì tẹ́sí wọn ọ̀bá papò kò sí gbogbo káwa ní òṣè irú ẹ̀ ní ṣẹ́ẹ̀tì tó wá ń wọ̀ ní àtàwọn èbó ni nígbà tá a rí bọ́ papò nípa akẹ́sọ̀ ni pé ṣẹ́ẹ̀tì tí wọ́n bá wọ̀ tó bá ti lọ rùkú mọ́jọ máa ṣùgbọ́n aráàbí rẹ̀ lẹ̀ wọ́n ṣẹ́ẹ̀tì tó wà á ń kú dáadáa so àwọn àṣà tí àbá ti rí bọ́ papò ní ẹ̀sìn kò sí gbogbo ọmọ àṣà alárúbáwá ọmọ sá èbò ọmọ sá Ghana ọmọ sá yibo ọmọ sá Haúsá hmm? tí ọba ti tako nǹkan kan lọ́tọ̀ náà lábàfà wọ́lá. Bàbéèrè ló bẹ̀rẹ̀ yìí. Oníbèrè bèrè pé òun ni ọmọ lè kọ àti òbí rẹ̀. Wọ́n nígbà wo Ìgbà wo lọ́mọ lè kọ àṣẹ àwọn òbí rẹ̀? ọlọ́run ti kí àìlè ìlú òkúra ni wà ń já àdáàkà àlá àǹtúṣíríkà bí mọ́láì sàlákà bí ìrìnlẹ̀ sàlátù tẹ̀wọ̀ tí wọ́n bá fẹ́ jẹ́ gbá àbí wọ́n fẹ́ ìbẹ́sì lọ lórí pé kó o mú pẹ̀lú mi ọlọ́run kó o tún fi nǹkan mìíràn pẹ̀lú mi ọlọ́run. kó o tó fún nǹkan lẹ́yìn èmi ọlọ́run ọlọ́run ní wọ́n tẹ̀lé àfẹ́ wọn tó ti bẹ́ẹ̀ wà sọ́ọ́hí bí fi dúníyà màrúfà ó ní fẹ́ bọ́ ni o ó ṣe dáadáa fáwọn òbí rẹ ní ayé o onípòbí rẹ jẹ́lẹ́bọ kò ní ọmọ ara sọ fún o ó ní ẹbọ fún ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ nígbà ara ṣe òògùn mọ́mì mo lè tẹ̀lé àlejò kan fún yín lóṣù tó lọ èmi tẹ̀lé aṣọ fún yín bá wọ́n tó parí ọdún ọdún òògùn wọn o tó ra gẹ́lẹ́ tó dáa ó ní ra sọ òògùn fún ọ ṣùgbọ́n ọmọ ṣe dáadáa sóbì rẹ̀ yẹn ṣòkí ọ̀dọ́ lòdì ni pé kìí ṣe nǹkan tí ò tí ì tó nǹkan lẹ́yìn tí sáré bọ̀ tá òbí yín o ìní mo ṣe sọ́nù wá àfihàn pé gbogbo àwọn tó ń fi líle kókó àmùsù tí wọ́n fi ń tẹ̀lé àwọn ọmọ sóbì wọn káwa náà bẹ̀rù ọlọ́ ṣẹ̀rí àfẹ́kọ́mọ ó fi làákà ìbáwọn òbí ẹ̀ lò torí pé ìyọ̀nù ọlọ́run bẹ́ẹ̀ ń bi ìyọ̀nù òbí tí wọn ò bá ti ní kọ́ ọmú nǹkan mi ìmọ̀ lọ́ọ̀ ká fi sùúrù pẹ̀lú wọn tọ́lá ọkùnrin ní ká gbọ́ nǹkan yé ká sì máa ṣàdúrà fún wa ọlọ́run fún àbúrò àwọn ọlọ́run àlà wọ́n ní bàbá wa ṣàlàyé nípa iṣẹ́ tó lẹ́nu pé ọkọ àfẹ́sọ́nà ìyàwó àfẹ́sọ́nà wọ́n lè máa fún àwọn nìkan tí àwọn ọmọ lọ sí gbóyè ọmọ tó wà secondary school tí àwọn ti àwọn fún àwọn nìkan. ọmọ secondary school tó bá jẹ́ pé tí ó rò sí ẹ̀mí ìṣẹ̀yìn ọ̀rọ̀ lọ boyfriend girlfriend nínú. ìjọba ẹ̀gbọ́n mi yé o tàhádú tàhábù alámọ̀dí sọ́lọ̀ láàlọ́ sálà ó ní ẹ máa fúnra yín ẹ máa tara yín lóore ẹ máa nífẹ̀ẹ́ ara yín yóò máa fa kíkẹ́ yín ó lékún ọkùnrin àtòbí tí wọ́n ti ṣe tán tó fẹ́ fẹ́ ra wọn jàmá tí wọ́n ti ṣe tán bàbá ìṣe kí ni wọ́n fẹ́ fẹ́ ra wọn wọ́n ti ṣe tán báyìí ṣùgbọ́n bí tó ti ń gbìyànjú lọ́rí bàbá lókè lọ́rí bàbá láàrin lọ́rọ́ fi ń wà tó lọ́ọ̀kì òun là ń sọ kìí sẹ́yìn tẹ̀ ń ṣe boyfriend girlfriend islam ọ̀faramọ́ra ní eléyìí olúkọ eléyìí tẹ̀ ń ṣe boyfriend girlfriend yóò fẹ́ dára yín láàmú bóyá tó máa romance ara yín gan bóyá tó máa ṣe ládàradà míì náà irú eléyìí kọ́ là ń sọ sótìyé ẹ ti mọ̀ pé ẹ fẹ́ fẹ́ra yín ẹ ti bẹ̀rẹ̀ sí ní rí àwọn òbí gbogbo àwọn processes bóyá tí ẹ ti múlẹ̀ sí akéwì nìkan àgẹ́ so ìmọ̀ ẹ fẹ́ dáadáa kì í wá ṣe ọ̀nà nìkan o. àfà tẹ́ bá fún wọlé tán gbogbo àwa bá ti wọlé náà tá ti níyàwó lé irú àwọn náà tó sọ̀rọ̀ tá ti ní méjì múra kẹta àbẹ́yìn tẹ́ ti ní mẹ́ta múra kẹrin àbẹ́yìn tí lè tiẹ̀ ti pé náà àwọn ìyàwó wa tó wà náà ẹ máa ń dáadáa sí wọn. wo ni wọ́n bóde tó orí kárọ́ọ̀tì tó ta tó àbá kárọ̀tì títì wà láìkọ̀ ọ̀rà fún ìyàwó rẹ̀ inú rẹ̀ ó dùn yúgọ̀tì ìyàwó ìjọba yúgọ̀tì mọ̀ tá ń sọ bẹ́ẹ̀ fún five alive tá ní òní mú ẹ ṣe dáadáa sáwọn tó wà nílẹ̀ generally làbí ìfì yẹn ó dẹ̀ ní méjì tẹ̀lé la bísíǹsì pọ̀ ní ọ̀sán la nílẹ̀ mọ́ so ti ṣe é ṣe boyfriend gẹ̀ náà àbáwọn làánù tá à ń ṣe bí valentine láwọn gbogbo ilé ìwọ̀n ọlọ́run sàmùlọ ọlọ́run. náà ìbéèrè táàbí káàdì gbogbo ẹ̀rẹ́. oníbèrè béèrè pé nípa gbogbo tó ṣẹlẹ̀ lọ tó ṣẹlẹ̀ láwùjọ ẹ̀ńtà àti nǹkan báyìí pé ojú wo ni Islam kò ṣé mùsùlùmí bá wọn pa sípèsì nínú protest tó lọ́ka sí. ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ńtà àti ọ̀rọ̀ ẹ̀ńtà àti tí ó wà àwọn ọ̀dọ́ tá wọ́n sọ nǹkan díẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ yẹn ọ̀rọ̀ fáàsì nìkan kọ́ lẹ́yìn fẹ́ẹ̀rí pọ́blẹ́mù nàìjíríà ni pé kéèyàn ọmọ òdodo kọ́ wa máa sọ zero point zero point zero point one ní òdodo kó tún wa máa tó fi rọ́pọ̀ zero point zero point zero point one yẹn fáàsì wọn ọ̀dàgbó ara ọlọ́pàá ni wọn ó ti di sísítẹ́ẹ̀mù ọlọ́pàá ló ní pọ́blẹ́mù àfẹ́ni tí ọ̀bá bọ́lọ́pàá ti ọ̀pẹ́ẹ̀tì nàìjíríà ló kù ó di wọn ló ní problem sísẹ́ẹ̀mù tí ọ jẹ. tí ó máa ní tó ọba fẹ́ ṣe kọ́ ọ wá ṣe. sísẹ́ẹ̀mù tọ́já sí wípé ọba àlè pààyàn kó o gbórí èèyàn ní mọ́tò láti fọ́lọ́pàá fífi náírà ọ̀ lọ ṣùgbọ́n wọ́n tọ́ ọjẹ́ ní lónìí fún ọ wọ́ọ̀dù ọdún fún wákàtí mẹ́wàá tó o bá tún pẹ́ jù ọ́ tó jẹ ìdí ìbọn sísẹ́ẹ̀mù tó já sí pé olè ó ti ẹ̀ ń tó ní nǹkan mẹ́lẹ́ tó lè ó tún ẹ̀yàn káàkiri náà ni sísẹ́ẹ̀mù táwọn apààyàn tí wọ́n ń jẹ gọ́fúnà tí wọ́n ń jẹ sẹ́nẹ́tọ̀ tí wọ́n ń jẹ ọ̀dọ́rẹ́bù sísẹ́ẹ̀mù jẹ́ pé àwọn aráàlú gangan lórí ikú lọ́pọ̀ nù wọn àwọn olè àwọn aṣẹ́wó àwọn ọmọ yahoo àwọn olóògbò ni àwọn afẹ́yàn sọ fẹ́ tuntun ọ̀la àwọn pásọ̀ olè àwọn àfáà ẹlẹ́bọ àwọn adarí 419 àwọn lẹ́jọ́rà tí ń bọ́ mọ́ obì ń sọ àwọn courtroom lecturers gbogbo sísẹ̀mù nàìjíríà ló kọ̀rọ̀ religious system ó ní problem political system ó ní problem economic system ó ní problem security aspect ó ní problem sẹ́wárí entrance entrance entrance nígbà tó ń tara wọn jẹ wọ́n ní sáàtì wọ́n ti ẹ̀ ń ni ṣé mẹ̀lẹ́kà ni wà ń sọ àti mẹ̀lẹ́kà ni lọ́mọ aráàlú ìtàn náà tí ó wà ń sọ àti. èmi rí ọ̀rọ̀ bàbá yìí fàájì pé mo rí sí pọ́wà pòlítíkálé motivated mo dẹ̀ rí sí pọ́wà àwọn sponsors ó dẹ̀ ní tọ́lẹ́ àti o tó bá jẹ́ sí pọ́rọ̀ pé kí ìlú ọ̀dà ni kì í sọ̀rọ̀ báàsì nìkan lẹ́yìn bí o ẹ̀ ẹ́ di kidnappers Evans kí lẹ gbọ́ mọ́ta Evans àwọn tí sókà lọ́dọ̀ wá bàdàn tí ẹgbọ́n máa ń pa rẹ̀ wọ́n fi rẹ̀ ìwọ ní kíní kan forensic research ṣe ẹgbọ́n kankan mọ́ àfà àìmọye nǹkan tí wọ́n ti put under cap nílùú so torí náà ni wípé àwa gbọ́dọ̀ sọ̀ra mùsùlùmí lápẹẹrẹ tó bá kú lórí pọ́ńpọ́ pẹ́ǹsì lórí endsar kóun náà bí rẹ̀ pé ṣé máa wá lùdàn náà àbí máa wọ náà ìfẹ́ ìjọsìn fáyébù kọ́ subhanaka Allahumma. وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته